wípé ẹ máa rẹ́ wọn à ní sọ fún yín nípìnlẹ̀ pé láti ọ̀hún yẹn náà sọ́hún yẹn náà ó wà ń bẹ̀ o tẹ ẹ bá ti ń ṣiṣẹ́ lọ ọkàn wa á ti sí yín pé ah, àfa ẹ bá mú eléyìí máa ń tóbi tó lọ́wọ́ wa. wọ́n lè sọ bẹ́ẹ̀ náà tó lọ́ lọ́rùn ọba náà ni pé ká dúnàdúrà wípé ìdúnàdúrà lórí ìtàkọ́kọ̀ wọn o èyí wà ń bẹ̀ èyí tẹ́ ẹ fẹ́ fi kún yìí ẹjẹ́ wa jókòó nítorí ọlọ́run ọba bí yóò ṣe ní pamí lára tí ò ní pẹ̀yìn náà lára torí láàdọ́rọ́ wọ́n láàdọ́rọ́ wọ́n lè kó sálà tó. kí n kà sọ pé mo fẹ́ rẹ́ bí àbí mo fẹ́ rẹ́ ilé kí n kà náwó sí anywhere ẹ kí n wá sọ pé sìmẹ́ǹtì mélòó ló máa lò kó máa sírò sìmẹ́ǹtì ibi tí mo náwó sí fún mi bóyá nǹkan tó fẹ́ béèrè nìyẹn. mi ò rò bẹ́ẹ̀ mi rò bẹ́ẹ̀ ṣé n tọ́ fẹ́ béèrè nu lórí tí ọ̀sùn béèrè náà ni èmi lẹ́lẹ́kẹta èmi ni ẹlẹ́kẹta ó ní pé irú àwọn elépo àwọn elépo rọ̀bì bẹ́ẹ̀ni láti dẹ́pọ̀ bẹ́ẹ̀ni so àwọn tó àwọn driver àti motor boy bẹ́ẹ̀ni so ìgbà mi síyádà máa ń wà hmm. lórí epo rọ̀bì tó ń gbé wá sílé epo yẹn so wọ́n wà ní pé síyáàdà yẹn wípé kí epo àwọn onílé epo yẹn kí ó ti pé eléyìí tó jẹ́ síyáàdà orí ẹ̀ yẹn ó wà yọ wọ́n ní ìgbà míì náà a sì máa rìdíùsì wà láti ọ̀hún yẹn àwọn náà ni wọ́n bi wípé kíní yìí kò pé báwo la ti fẹ́ justify méjèèjì yẹn. àbòsí ni méjèèjì. àbòsí. thirty thousand litres thirty thousand litres ó ní bóyá táǹkà kan gbé thirty three wọ́n máa lè rọ́lé ìgbà míì yọ wọ thirty five ìgbà míì máa yọ máa wọ thirty seven ló kún dẹ́nu bí ìgbà tí yóò fẹ́ máa ṣẹ́ dànù kìí ṣe wípé wọ́n fọwọ́ sí ní dẹ́pọ̀ bẹ́ẹ̀ apápín ni apápín ni tọ́ ọ bá bi dírẹ́fà léèrè wọ́n máa pàpà pín ni tọ́ ọ bá mọ àwọn tí wọ́n ń gbé epo lọ fún léèrè wọ́n máa pàpà pín ni tọ́ ọ bá mọ pa àwọn tí wọ́n ń fún wọn gan tọ́ bá bi wọ́n léèrè wọ́láì wọ́n máa pàpà pín ni. àwọn tó ń ṣe kinní yìí ní mo súnmọ́ wọn díẹ̀. bẹ́ẹ̀ mo bá wọn ṣe. ẹ mo mọ̀ pé ẹ bá wọn ṣe ń gbà yẹn. wọ́n fún mo tó jẹ́ sáǹdì rẹ̀ gan. <laughs> èwo lélẹ́yìnbó la ṣe fẹ́ àkáǹtì fún wọn ni ah mo bẹ̀rẹ̀ sí mú àwọn ọ̀rọ̀ àwọn ní ah, ṣe mọ́ṣáláṣí la wá wà ní. wọ́n yẹ fi wá sí wọ́wọ́ ah. lórí èèyàn wọ́n da gbogbo ẹ̀rú owó gan tèmi ò pé ń bẹ̀ láti fi gbé pé ńgbà bá fojú rẹ̀ gbolẹ̀ ní tá à ń fẹ́ òun yóò bá wa ṣe mọ̀lẹ́yà ah, rárá salamu alaikum mọ̀yọ̀ǹda. Ah, ṣé kí n yọ ǹdẹ́ eyín àti kí n tara bọ mùdẹ̀mùdẹ̀ mùdẹ̀mùdẹ̀ yẹn máa pọ́n bẹ́ẹ̀ lóòótọ́ kátùbọ̀ tán wá rí bákan èwo èwo ló ṣe kíní bẹ́ẹ̀ gbogbo wọn yìí lèyàn máa wò tọ́lọ́jọ́ bá dé báyàn lórí kíní kíní ká ṣe now kí ni ìbéèrè. ìbéèrè mi ni ẹ ti lọ. na kò ì lọ tán o ah, kí ni ìbéèrè gangan gangan torí wípé sheikh islam ibn Taymiyyah rahimahullah rahmatawasa pé tó bá ti jẹ́ pé ẹ̀tọ́ tiẹ̀ ò ní jáde àyàfi tó tí wọ́n bá gba nǹkan kan lọ́wọ́ rẹ ní tipátipá tó dẹ̀ jẹ́ pẹ́tọ́ yìí lẹ́lúùdù rẹ ó dálé lórí ó fún wọn ní tí wọ́n béèrè tipátipá wọn ẹ̀ṣẹ́ tipa ẹ̀ńtọ́ gbà àtẹ̀ńtọ́ fún yàn orí wọn ní ọ̀lọ́ mẹsìlẹ̀ òun ọlọ́rajà bí àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n ń ta bàtà tàbí wọ́n lọ gbé nǹkan wọn láti tà wọ́n dẹnu bọ́dà gbogbo ntọ́ yẹ kí wọ́n ṣe náà ni wọ́n ṣe bọ̀ síbẹ̀síbẹ̀ àwọn asọ́bodè tún lọ dènà dè wọ́n àwọn aríjẹ ní di àgbà lọ́wọ́ méèlì pé rárá ọgbọ́dọ̀ fún wa ní tiwa tí ò sí ẹ̀rí fún un wọ́n wá dènà dé wọ́n fún lọ́rùn ọ̀nà jíjẹ mímú rẹ̀ ni ṣé ká sọ pé kọ́ ká ọkù ń bẹ̀ ní bó lọ́fẹ́ sá lọ kò síbi tó lọ nísìn lórílẹ̀‐èdè tí gbogbo orú nǹkan báyò sí rẹ̀ má bá wọn darapọ̀ mọ́ ìbàjẹ́ ṣe déédéé tiẹ̀ tó bá wá di wípé wọ́n fẹ́ táàkì rẹ wọ́n fẹ́ ní kọ́ wá san kan lórí déédéé rẹ tó lágbára àti mọ́ fún wọn tó yẹ pé àìfún wọn yóò dọ̀rọ̀ rú fún wọn ẹ̀ṣẹ̀ wọn nù ara ní àwọn ọmọ ẹ̀yà wọ́n dúró dáadáa torí pé wọ́n dúró dáadáa wọ́n fi wọ́n lẹ̀ kìí ṣe gbogbo yẹn ló lè ṣe ni tọ́lá àwọn ọmọ ẹ̀yà kan bẹ̀ tó yẹ pé wọ́n kóra wọn jọ taxi ni wọ́n wà ọlọ́pàá kan ò gbọ́dọ̀ dá wọn dúró wípé wọ́n wà kankan sùn wọ́n torí pé kíni wọ́n gba gbogbo òwe wọn wọ́n gba gbogbo ẹ̀ pé tọ́lọ́pàá bá ní ẹ fún wa ní nǹkan wọn ní àní àní tá fún ẹ máa lọ àwọn aláfa àwọn àfàlélè wọ́n ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ but ọmọ ibòmíì náà wà ọ̀ṣẹ̀lẹ̀ <laughs> wọn a máa ṣọ́ kó rọra ṣe nǹkan kan tó jẹ́ yí pé wàlínsánà ayé náà. assalamu alaikum. wa alaikum salaam. ọ̀rọ̀ nípa nasika gan mo fẹ́ béèrè. nasika náà. náà nígbà tí. mú Eh, exception kan wà lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ epo yẹn kódà ní ìmọ̀ accounting wọ́n náà fún ní special treatment. ṣe bẹ́ẹ̀ hmm. lórí Islam àbí lórí àbá. mo fẹ́ lo àwọn eré àkànwà tó rújú bẹ́ẹ̀ tí mo fẹ́ kí ẹ bá wa ṣàlàyé sà. Ah, ziyada tó ṣẹlẹ̀ láti dẹ́pò fún àpẹẹrẹ ọgọ́rọ̀ ọgbà. pé casualty lè ṣẹlẹ̀. pé pé bóyá ah, loading arm yẹn calibration ti ní problem oríṣiríṣi máa ń wà bẹ́ẹ̀ ti yẹ kì í ṣètò yìí bẹ́ẹ̀. naam délẹ̀ to the point ibi tí wọ́n ti fẹ́ dispense ẹ̀ ganilé epo. bẹ́ẹ̀ni. ní industry yẹn. bẹ́ẹ̀ni. wọ́n mú recognize pé zero point two five percent kí operational tó máa fi ń provision for operational laws. ọyẹ mi tí epo fi wà sí rẹ́dà oko. oníbi tí wọ́n ti ń lọ ó lè máa gbẹ díẹ̀ díẹ̀. so ní at the point of dispense yẹn ní nílé epo gangan. bẹ́ẹ̀ni. so wọ́n ti set wọ́n ti set meter tó ti pé àwọn DPR gan mọ wọn mọ operational kìíní yẹn pé zero point two five percent yẹn wà ti pé ẹni tí ó tó program nọ́ọ̀sù yẹn hmm. nígbà tá a bá fẹ́ ra one litre for example ṣe yóò jẹ one litre less zero point two five percent so ó ti mọ̀ ń wà bẹ́ẹ̀ tó yẹ pé àwọn DPR gan mọ̀ tábà wá tó yẹ pé àtijọ́ mọ̀ jàǹbá yẹn láti bẹ̀rẹ̀ pé wọ́n ti reduce kìíní yẹn ó dẹ̀ wà known to the industry. bẹ́ẹ̀ni tó wáyé kó wà bẹ́ẹ̀. ó wà known to industry pé industry o jàǹbá tà fún jàǹbá rà ní. bẹ́ẹ̀ ni irú bẹ́ẹ̀ sí alẹ́ táwa gan ti àwa gan ti fo àwa níbi ilé epo yẹn tó yẹ kó a sì mọ̀ pé bọ́sẹ̀ ń sè yẹn. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń ta gan àwọn attendant àwọn náà tún fi tiẹ̀ náà kún zero point two five ló pé àwọn náà tún fi tiẹ̀ kún ó lè máa wọ zero point kìnnìkan. <laughs> sumon five ó eh, eh, tún dọ́gbù rẹ̀ fún eh, ẹni tó wà nílé epo tó nílé epo gan náà òun yóò tún tún tiẹ̀ náà ṣe bẹ́ẹ̀ ni gbogbo gbogbo ẹ̀ wá dàbá kan náà. so bó la ṣe mórí bọ́nu gbogbo yẹn. olórí dáadáa ló lè yanjú ẹ̀. Ah, ah. a ní àwọn ìjọba nílùú ìrí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba pé mùsùlùmí ní àwọn ìjọba yẹn ṣé nìkan lè dẹ́rù ẹ̀ wò nígbà wọn ntí à ń pè níjọba òun ni kí ẹni tí ó bá fẹ́ ṣèbàjẹ́ kó má ríbi sá sí ẹni tó bá fẹ́ ṣe dáadáa kó ní ká encourage ẹ̀ nítorí àlẹ́ lórí nù but kí ni àtúbọ̀tán jàǹbá tà fún jàǹbá àti gbogbo wa ń ṣe ń lu yìí kò sẹ́ni tó gbádùn kò sí ẹnìkan tó gbádùn nínú ìlú yìí fọ́ọ̀kan tó gbádùn ní olówó ọ̀gbádùn tálákà ọ̀gbádùn bótórí gbogbo àzọ́ọ̀lìmù kúlù zọ́ọ̀lì alábòsí tí ìbá ti ṣe pa àtúnṣe tí gbogbo wa jókòó ìpín tolúkálukú wa ń bẹ̀ ká túnṣe bó ṣe yẹ ká túnṣe ọ̀rọ̀ òníyanjú káwọn máa wọ pé àwọn olórí kan wà níbi kan ètò wà ní àrọ́wọ́tó tiẹ̀ ìwọ gan fúnra rẹ̀ bóòlù òṣèṣe sí kullukum ra'i wa kullu ra'in mas'ulan 'an ra'iyati gbogbo wa la dáran jẹ gbogbo wa dáran jẹ ládẹ bí léèrè bóòlù sí dáran rẹ jẹ ọ pàtàkì ó yé mi gbogbo ẹyẹ ní mọ tara bọ ìrànlọ́wọ́ ni wọn náà fẹẹ fi ṣe tẹ bá gbé po bí ọ̀sẹ̀ mélòó kan yìí ó rí nǹkan ó ti dé mo ní ẹ èló ló ní ẹ ní di mílíọ̀nù báyìí ẹ ní di ok ẹ ọmọ àyà ń tí wọn sọ ni wọn mílíọ̀nù mélòó ni ọ̀dà ẹgbàá fàlà àkírà lọ́wọ́ pé wàláyé ń gbọ́ yéé ṣe ó nídìí o aṣọ yìí sí ìwẹ̀ tá à ń wọ̀ yìí kìí sí lásán ó ní àwọn nǹkan tọrọ wọ́n rí clearly torí pé wọ́n tún á rí ọba kan wọ́n tún á mọ̀ mọ̀ mọ̀ ti àwọn test kan sí ọ. Gosati sáti ẹ̀sẹ̀ tí wọ́n bá ti ṣe báyìí sìn yóò jẹ́ ẹ̀rí tí wọ́n máa fi de àwọn yòókù mọ́lẹ̀ ẹgbẹ́ nu sọ́hún ṣé wọ́n ní nǹkan tó tó báyìí lágbájá ni àwọn àwọn náà ó ti ṣe báyìí ó ti ṣe báyìí ó ti ṣe báyìí gbogbo wa dojú àmọ́ owó tó há síbẹ̀. wọ́n wà ń bẹ̀bẹ̀ so ó nídìí olórí tí olórí kan bá ní òun ọ̀mọ̀ pé nǹkan yìí ń ṣẹlẹ̀ kò yẹ kó wà ń bẹ̀ẹ́ kò yẹ kó wà nípò orí o lóòótọ́ bá nkíní yìí ò mí ìmọ̀ pé ṣẹlẹ̀ o kò yẹ kó wà níbẹ̀. ó lágbára gbogbo àwọn àbàjẹ́ òun bí olúkálukú bá ṣe ní capacity sí bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ní agbára sí ẹnì kọ̀ọ̀kan ìjèjì nìkan ni wọ́n bọ́ ń bẹ̀ ọlọ́mọ sàn sí alọ́kan nù wọn. àmín. hádà wà nípa nàṣíkà mo fẹ́ bí. naam. ìmọ̀ràn ni mo kàn fẹ́ kí ẹ bá wa gba àwọn brothers àwa brothers tá a mọ̀ tọ́jú ọlọ́run fún wa lọ́mọ tá à ń ṣe ìkómọ. naam. ẹ because ìgbà mi tẹ́ bá lọ síbi ìkómọ mi irú sìn tí ẹ bá lọ síbi ìkómọ bóyá wọ́n ní lọ́sàn-án lábẹ́ ṣe ìyẹn dé determine pé kí n má jẹun láti ilé pé yes ipe tí mo bá jẹun mi ì lè lè jẹ nǹkan kan ń bẹ̀ mọ́ so ìyẹn lè pa oúnjẹ létí fún òun bẹ̀tí ó máa èèyàn máa wá surprise pé tó bá débẹ̀ dígbà tí èèyàn lọ tọrọ jẹ ló máa ń ló máa ń rí tó <laughs> máa ń sèmi bákan bákan pé. àìgbọ́yé náà ni torí bí a bá ṣe bọ́ èèyàn sí lórí irú nǹkan báyìí tí ẹni tó ń ṣe nǹkan tó bá mọ̀ yìí ń rẹ̀ bá ká tó fẹ́ pèèyàn sí òun ni kó ṣe èèyàn mẹ́wàá ni mo nídìí o kó fi invitation kó fi mọ lórí èèyàn mẹ́wàá yẹn ìwọ tí wọn ò pè má lọ ogún èèyàn ló ti bọ́jẹ́tì fún o ogún èèyàn yẹn tó bá bọ́jẹ́tì fún ogún èèyàn kó pè èèyàn mẹ́ẹ̀ẹ́dógún tó bọ́jẹ́tì fún ọgbọ̀n kó pè èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kó fi ndí yóò fi kárí tó bá jẹ́ rárá tó pẹ̀lú ògùn ọlọ́run ọba iyekíye tó bá wá kí wọ́n máa bọ̀ fẹ̀ní ìmọ̀ but kí ẹni tí ó ń ó pàpẹ̀jẹ́ ntí ó lágbára rẹ̀ kọ́ má láàbọ̀ra rẹ̀ lọ́rùn àwọn tí wọ́n fẹ́ lọ jẹun náà ntí àwọn gan ò tí wọn ò lè gbà kí wọ́n má fi lọ ẹni ẹlẹ́ni ìdùnnú ni ó ń dunnú ni kọ́mọ́ àtúndì pé ó àtúndì nǹkan míì sígbà tẹ́ bá lọ tán àgbọ̀dọ̀ ara wọn lọ́wọ́ ni. No bóyá òun ṣe lè jẹ́ pé ó lè jẹ́ pé eh, nǹkan wá nǹkan ò tó bí ẹ ṣe ni ẹ̀yin náà samahu ẹ bá gbà bẹ́ẹ̀ pé tọ̀ bó ṣe mọ ló ṣe ṣe nǹkan sẹ́ni tí ò fẹ́ má dẹ̀ la. sàmúlò ara súnà náà ni àwọn brothers kan dé wọn ń jẹun àwọn kan náà dé wọn ní àpò ah, sí nǹkan mọ́ pé á ah, bóyá kìnìún ẹgbàá mìíràn yìí àwọn míì wá dé wọ́n sì wá ń kó eléyìí tó jó oúnjẹ gidi wá síta ṣe súnà náà nìyẹn. ẹ ah, kò sí ṣe sínú ẹsẹ súnà ẹ ṣe súnà ẹ eh, ṣe súnà. Eh, Now. àwọn gan wọn mọ́ lò. asalaamualeykum. ẹ jọ̀ọ́ kí ni èèyàn lè ṣe sí. gẹ́gẹ́ bá a ṣe sọ ní last week nípa nisab zakat ní around this time eight hundred and fifty naira ni eight hundred and fifty naira nisab nisab zakat ní around this time eight hundred and fifty thousand naira ni. Ah, eight hundred and fifty thousand naira eh, ti gold kì í ṣọ èèyàn ní bíi ó kù díẹ̀ kó tó one million náà. asalaamualeykum. waaleykum salaam. ẹ̀jọ̀ kí lèèyàn lè ṣe sí ní eh, ibi conflict tí wọ́n ti gbà kí èèyàn pe irun ọ̀dọ̀ wọn àláwọ̀ christian lónìí bẹ̀rù ṣùgbọ́n wọ́n àláwọ̀ àwọn mùsùlùmí kí wọ́n máa kírun but téèyàn bá pè ń bẹ̀ wọ́n máa ń ṣe bíi pé bóyá nǹkan téèyàn ṣe bíi pé strange sọ àwọn mùsùlùmí bẹ̀ gan ló ń sọ pé àwọn aláwọ̀ ká kírun ká pèrun níbi bíbá yìí o so kí ni. ẹ pè níwọ̀ntúnwọ̀nsì tí ó fi jẹ́ wípé àwọn tí wọ́n fẹ́ kírun níbẹ̀ ni wọ́n gbọ́ pè yẹn ọ̀nà yẹn ni ká pèrun tásìkò ń bá ti tó kò ní jẹ́ wípé pípè tí ó gbóhùn sókè bí ìgbà tó jẹ́ pé bákan náà àfẹ́ kí wọ́n jó ìwà kápẹ́ ní wọ́n tún wọ́n sí wọ́n sábà kì í ṣe kọ́mọ̀ àbí so wọ́n á gbóhùn sókè ájú ti kọ́mọ̀ lọ́dẹ̀ kí wọ́n fi pè wọ́n. ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n bí ọ̀rọ̀ yàn níṣẹ́ so àwọn téèyàn lọ jíṣẹ́ fún yẹn wọ́n á fún yàn ní nǹkan. bẹ́ẹ̀ni ẹni yẹn tún ó là yékéyéké o pé o ń ṣe pé mo fún ẹ ní kí ni pé mo fún ẹ das kí nǹkan fún yàn lẹ́yìn kan látọkàn wa ah. irú nǹkan tó ń fún yàn yẹn ṣé a máa gbà á ni àbí a máa fi jíṣẹ́ fún. wà á gbà á wà á fi jíṣẹ́ fún ẹni tó ràn ẹ́ torí tó o bá jókòó lé kíní ẹ̀ ò ní fò wá bẹ́ẹ̀ ah. torí iṣẹ́ tó ràn ẹ́ ló fi ṣẹlẹ̀ wọ́n rán ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wa alihi wa sallam rẹ̀ dára ní pé kó lọ gba zakat ìgbà tó dé ó yọ ohun tí wọ́n gbé fún un lọ́hùn sọ́tọ̀ ó dẹ̀ yọ ohun tí wọ́n fún un lọ́hùn náà ó tún yọ sọ́tọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam bi léèrè èwo ó ní eré tí fún mi lélẹ̀ ó ní òjíṣẹ́ náà tó bá jókòó léyìn ṣé wọ́n fún ẹ kí wọ́n àwọn ìbòmí tí wọ́n ṣe mùsùlùmí any leader Britain tó bá lọ síbì kan tí wọ́n fún ní gift lọ́hùn ó níbi tí gbogbo gift yẹn kò gbọ́dọ̀ fọwọ́ kàn ó níbi tí wọ́n kò sí tí ń bá wá lọ tó bá kú ò lórí oyè tán ó ní pàṣẹ́ntéèjì gift yẹn tí wọ́n fún wípé àsìkò tiẹ̀ o àwọn gift báyìí lọ́gbà percentage gift báyìí tiẹ̀ ni so ti yé wa nísìn ọ Islam fètò sí i wọ́n dẹ̀ fẹ́ kí a ṣe àdáyanrí níta ń jẹ ká má bàa jẹ nítí ìsara rẹ̀ tó o bá sí ń bẹ̀ yẹn tí wọn ò bá rán ẹni mission yẹn ò ní nǹkan yẹn bá so nítorí náà ara mission yẹn náà ni ṣó ti yẹ wá nísìn. ìzákàlàkà ẹ jọ ibi tí wọ́n ní kéèyàn ní bribe dàsán ní kẹ́ni kí iṣẹ́ yẹn lè kó lè ṣe kí abọ́yọ́ ní kọ́ bá àwọn ṣe nǹkan ní sanwó-án nígbà ẹni báyìí báyìí ò fún ní iye báyìí kí ni ṣé èèyàn tó dẹ̀ jẹ́ pé ní ẹ tó bá sọ wọn ṣáà mùsùlùmí ọ̀yọ́ ṣáà ṣe nǹkan tí mo sọ pé kò ṣe kí ni èèyàn lè ṣe sí irú nǹkan báyìí. mo fẹ́ yá ọ ní experience kan ọmọ àyà wọ́n fún ní àwọn millions kan kó fi settle àwọn customs ẹni tí wọ́n ní kó settle mùsùlùmí lòun náà gbàtọ́dọ̀n ó kí wá sí mọ́lẹ̀ mùsùlùmí custom wá sí wọ̀ lórí ó yẹra hmm? ẹni tí wọ́n wá fún lówó pé kó lọ sẹ́tù ilẹ̀ ti ṣú kílẹ̀ tó mọ́ àṣetáni wa ń gbé àwọn wáyé oríṣiríṣi fún àkírá ó wá ó ní àwò dáadáa ìyàwó náà kún lọ́wọ́ lórí dáadáa pé ah ṣe mọ̀ pé haramu lélẹ̀ kò lè mú dáadáa wá fún wa ó dá padà fún ọ̀gá ibi iṣẹ́ pé báyìí báyìí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ o ò lè ṣe wá sí fún ṣé o máa ń tó bí ṣá ọmọ ìyá yẹn wá di ẹ̀mí ọ̀gá nínú ọ́fíìsì débi pé tó bá po poison báyìí tó bá ní kì í ṣe poison ẹgbẹ́ mu yóò gbòmù tó nǹkan rí clearly báyìí pé poison lélẹ́yìí so àmọ́nà báwọn ni Islam fẹ́ kí a jẹ́ ló ká ní lórílẹ̀ mùsùlùmí o kì í ṣe kó ṣe ṣòdòṣòdò ń kì ní tọ́ pàtàkì but bó bá ṣe léwu kó kéré tó kó lálùbáríkà kó ní dáadáa but ní táwọn alẹ́ ní pé kó sápọ̀ tí ń jẹ́ kí ọ̀gọ̀ọ̀rọ̀ bọmọlúàbí wọn jẹ́ nù kọ́lọ́ má bọmọlúàbí wọn jẹ́ so irú gbogbo ń tọ́ máa jẹ mọ́ ìbánikúnwọ́ lórí ìbàjẹ́ kí mùsùlùmí ń bà lọ́wọ́ lọ́wọ́ sí. asalaamualeykum. waaleykum asalaam. bí mani rẹ̀ bá ṣe gbé mọ́. ẹ jọ ìbéèrè mẹ́ta ni mo fẹ́ béèrè. three in one. àkọ́ ni pé mo gbọ́ wáàsí awakọ̀ tó ní téèyàn bá dìde fún ẹlòmíì pé ẹ̀bọ ni. ọjọ́ bẹ́ẹ̀ wọn wá sọ pé èmi wá tí èèyàn bá haramu ni. ok tí èèyàn bá rí àgbàlagbà ẹni tó dùn yàn lọ ó yóò ń gbé nǹkan bọ̀ bóyá bíbà béèyàn àbẹ́lómi tí èèyàn dẹ́wà lórí ìjókòó ṣẹlẹ̀ yẹn lè dìde lọ bá nǹkan yẹn. náà yàn sàyè lọ gbà bẹ́ẹ̀ ẹ̀yin yàtọ̀ àpọ́nlé fún àgbàlagbà ọ̀ràn yẹn ní nínú Islam tẹbi bó ti ṣe náà sílá àlàsílà ń sọ pé lẹ́sẹ̀ mi ná man lam yujilla kabirana kò sí nínú wa ẹni tí ọmọ bàbàrà àwọn àgbàlagbà wa ẹ gbọ́dọ̀ fún wa láyé ọ̀wọ̀ wọ́n bọ̀ nísìnyí wọ́n fẹ́ ṣe nǹkan kan á sáré bá a ṣe ká bá a gbà á ká gbọ́nlé ká ṣe gbogbo ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tá à ń dọ̀bálẹ̀ fún tá à ń kúnlẹ̀ fún ṣá ní respect fún wọn ìdọ̀bálẹ̀ àti respect kìí ṣe òun ní kìí ṣe òun ní respect ìdìde fún yẹn ìṣe respect but ká bá bàrà mọ́ ntí máa wá ní látara àṣesí tó jẹ́ pé ẹni tó fún gan lọ́wọ́ pé ah òun dúpẹ́ eléyìí ara àwọn ọmọ tó jẹ́ pé wọn èkúnlẹ̀ fáwọn òbí wọn but àwọn òbí wọn gangan wọn pè ìfẹ́ràn rẹ mam kò tí yìn ìfẹ́ràn rẹ torí ọ̀já àwọn ọmọ mi ó kúnlẹ̀ fún mi bó ṣe sọ náà ṣùgbọ́n nǹkan kan tí mò ń bọ́ ọ́ dunnú sí ni wípé kò sí ètí mo fọkàn tán nínú àwọn ọmọ mi àfàwọn ọmọ rẹ bó ṣe sọ náà bẹ́ẹ̀ ó ní gbogbo ohun tí mo bá ní wọn ó ṣe wọn ó ṣe dáa lẹ́yìn mi ju bí mo ṣe lérò lọ ọkàn mi balẹ̀ sí wọn ìkúnlẹ̀ yìí náà ni wàhálà mi pẹ̀lú náà wọ́n sọ bẹ́ẹ̀ mo ní tọ̀ èwo lọ́wọ́ á dáa ẹja kúkú jẹ́ kí wọ́n máa kúnlẹ̀ fún yín kí wọ́n máa dọ̀bálẹ̀ káwá yípo ní ara ní tí mò ń sọ kàn àkínrán ní ìhìn tí mò ń sọ ni pé ọkàn ò torí ń tá a ti dún ní mọ́ ní agbègbè wa ń bí ọkàn ò gbá ń ń sọ but ẹ máa múra sí i mo ní jazakallah khair ń tọ́sọ́rọ́ yìí wàá ní bishara naam wa aleykum salaam. nínú ètò àpọ́nlé òun ni pé bóyá dàrẹ́tọ̀ làbí kíní tó bá dé àwa tí a wà níbẹ̀ a ní láti dìde fún àbí bíi gọ́vnọ̀ things like that tó ṣe pé àìdìde àìṣe àpọ́nlé ẹ̀. Hmm ó dìde ẹ dìde fún un wípé ìdìde yẹn lẹ fi pọnlẹ àbí torí pé ẹni tó ń bọ̀ ẹ dìde lọ́pàdé rẹ̀. ẹ torí pé ń bọ̀ ni. ẹ dìde lọ́pàdé rẹ̀ yín ò máa fún wa nù. no ìgbà mìíràn wà tó pé kò ṣe pé a máa lọ pàdé ẹ. ok wọn ni kí. òun ló máa wọlé wá wa ní ọ́fíìsì wa tó bá ti ń wọlé nínú ètò àpọ́nlé wọn ni pé ẹ gbọ́ gbogbo yín máa dìde ẹ máa fi sẹ́sẹ̀ ń ṣe ilẹ̀ ẹ máa dìde tẹ bá ti wá dìde tó bá wù ú yóò sọ pé sit down sit down sit down tó bá wù ú yóò tún tó fẹ́ ìsìnkú orí tó bá. then hadithi yẹn ó rẹ̀ kó sọ pé man arada an yatamasahu rijalan qiyaman falyatabawwa maq'adahu minan nar. ẹni tó ń fẹ́ kí wọ́n pọ̀ wúlé. bẹ́ẹ̀ni pẹ̀lú báwọn pẹ̀lú báwọn bọ̀dà ń tó ṣe òun mú ó bàtà pẹ̀lú pé òun ò kó àpọ́nlé òun fẹ́. òun wá kálá fa ó ta'awana ala al-ithmi ya akhi qad ta'awana ala torí kì í ṣe ṣe sí wọn. bọ́jà àwọn àmúfáà àmọ́ mu ẹgbẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún mi rántí sábà nígbà tó ní kí ṣèdájọ́ fún àwọn tó ní ẹ̀dídé lọ pàdé rẹ̀. àwọn pàdé kan lọ pàdé rẹ̀ ló fi jẹ́ pé kádìdé lọ pàdé yẹn àwọn àfáàní ìyẹn láti fi pọ́nlé àdìdé lọ pàdé rẹ̀ wọ́n yàtọ̀ sí pé rárá ẹ̀dìdé fún un láti fi pọ́nlé ẹ lọ pàdé rẹ̀ ní kò síbẹ̀ ṣe fẹ́ pàdé rẹ̀ láì dìde bẹ́ẹ̀ ni abẹ ẹni fò lè pàdé rẹ ṣe ẹ wọ lọ pàdé rẹ ni. jẹ́sàkùn náà kẹ́. na tíṣà ti ń kọ́ ọmọ kọ́ máa fi yẹn kọ́ wọn ntí kò fi kọ́ wọn ní sálámà. kí ni yẹn ní í ṣe pẹ̀lú ansa? na fún ta ni. بقية جاهلية يا أخي نعم sàlẹ̀kù. wàlẹ̀kùn sàlám. mo fẹ́ béèrè nípa ẹ̀ náà kí n tó béèrè méjì kù. ṣé téèyàn bá dìde lọ pàdé yàn. bẹ́ẹ̀ni. yóò kó gbé nǹkan lọ́wọ́ bóyá o ti rí tipẹ́ àbò ń bò ó dìde lọ pàdé ẹ̀ ṣé ẹbọ nìyẹn ní àrí òkìṣẹ́ bọ. ẹ̀kejì ni pé títẹ̀ kíyàn kì í ṣe pé yàn rúkú òkòdè forí balẹ̀ ṣé ẹbọ nìyẹn ní àbẹ́sẹ̀. ọ̀kàlàfà ọ̀yàpá sí ti ọlọ́run bá fi mọ́jì ṣálá wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tá a bá kíra wa tá a bá ríra wa ṣé ká dìmọ́ra wa ni ó ní ara ṣé tá a bá ríra wa ṣé ká kíìsì ara wa ni ó ara ká nawọ́ síra wa ká sálámà síra wa ẹ̀ṣẹ̀ tó lúkálukú ń gbé bọ̀ ọlọ́run ọba ọgbọ̀n dànù ní bá ń bá ń ṣe ń tú ọ́ ká lọ́wọ́ ara wa kárí sahih sọ ti yé báyìí nìsín. àgbọ̀yé kò dára bọ̀ kò kí sẹ́kọ̀. bọ̀sọ́rí wípé ìṣesí wa ń bí àṣà agbélérí ẹ̀sìn sọ ti yé báyìí nìsín àṣà agbélérí ẹ̀sìn àwọn nǹkan tí kò tí tán bẹ́ẹ̀ ó sì kù lára ó pọ̀ nù rẹ̀ akẹ́kọ̀ọ́ á wàá máa gbé díẹ̀díẹ̀ kágbọ́ yóò ṣáájú kó tó di wípé àmúlò ń wá ń tẹ̀lé díẹ̀díẹ̀ ọmọ tó jẹ́ wípé kò ní kò é ṣeṣẹ́ ilé gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe nu ilé kì í ṣe tó wáyé pé lórí mọ́kúnlẹ̀ ló ti fẹ́ mọ̀rọ̀ àìdẹ́kọ̀ọ́ lọ́fẹ́ wù but ó ti ń ṣe àwọn nǹkan tó yẹ pé wọn ò tiẹ̀ lérò kó lè ṣe ó ń fọṣọ òbí ó ń bá wọn dáná ó ń bá wọn fọ abọ́ ó ń bá wọn ṣe oríṣiríṣi tó bá mú àwọn eléyìí wá wọ́n mọ̀ pé ó ti tẹ̀síwájú ni àrí ọmọbìnrin kó tó di kó gba Islam kìí ṣe tó lẹ́kọ̀ọ́ lọ títí ńgbà tó wá gba Islam ọ̀rẹ́ ẹni dá àwọn ẹni eré bá sọ̀rọ̀ wípé ìwà ọ pàtàkì nínú ẹ̀sìn o mójútó wà rẹ ó béèrè kí ni kóun ó ṣe wọ́n ní àwọn òbí rẹ ṣe dáadáa sí wọn àwọn ẹbí rẹ ṣe dáadáa sí wọn àkírán ó ń bẹ̀rẹ̀ sí mú gbogbo eléyìí lò àwọn òbí rẹ̀ gba tiẹ̀ wọ́n gba tiẹ̀ gan ìgbà tí àgbọ́yé wá débi wípé kó bojú nínú gbogbo ọ̀ràn wọn kì í ṣe ìran wọn nìkan gbogbo òlu wọn mùsùlùmí gan wọn ò tí ì rí dépò pé àtẹ̀wá sọ pé àrẹ̀ tí ó bojú bó tiẹ̀ jẹ́ pé ojú bíbò kì ṣàṣà islam nìkan bí ọ̀rọ̀ ọ̀run gbọ̀n náà ni tẹ́ ẹ bá lọ sínú àwọn ìṣesí àwọn christian nípìnlẹ̀ àwọn kan wà tí wọ́n ń bojú tí wọ́n ní àwọn abiyì inú àwọn lélẹ̀ ìṣesí àwọn jew tẹ́ ẹ bá rí àyẹ̀ rí àwọn abiyì àwọn alápọ̀nlé àwọn ìyàwó olórí inú wọn tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe múra ẹ rò pé bóyá àwọn alùsùnà mùsùlùmí tí wọ́n ń bojú nìsín wọ́n bojú ni wọ́n kà wípé n tá à ń fi ń dá ẹni tí ó jẹ́ abiyì freeborns yàtọ̀ sí slaves àwọn ẹrú tó jẹ́ pé wọn ò lọ́mọlúàbí lára kò sí bí wọn ò ṣe lè múra wọn kà kún pé ìbòjú ni ní wọn fi ń yà wọn sọ́tọ̀ tí lọ ka Wikipedia ẹ rí gbogbo àwọn ìṣesí níbẹ̀ ok àkírá arábìnrin ó gbé bòjú gbà tí ó kọ́kọ́ lọ kí àwọn òbí rẹ̀ subhanallah ó fẹ́ di wàhálà nínú ẹni tí ò tiẹ̀ dákàmà nínú ẹ̀sìn lónìí hmm, gbogbo wa la mọ̀ bọ́mọ ìṣe rí nípìnlẹ̀ ó wá gba ẹ̀sìn yìí ìwà rẹ̀ wùwà ẹ̀jẹ̀ àfilẹ̀ ó tún ti gbókùn sí nínú ẹ̀sìn wọn nù bó ṣe sọ ní ẹ̀sìn tí ń ṣeun ó tún ti tẹ̀síwájú. Si pẹ̀lú rẹ̀ nu ẹjẹ́ àfilẹ̀ ìlọsíwájú inú ẹ̀sìn wọn ló dé báyìí àwọn ní ìdìfẹ̀ǹdẹ̀ fúnra wọn kí ló bí eléyìí ìṣesí dáadáa tó ti ṣáájú ìṣesí dáadáa tó ti ṣáájú tá a bá rí nínú tàn tá a bá kà nínú dáadáa á rí i pé kó tó di i bí ìsà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣẹlẹ̀ pé wọ́n ránṣẹ́ gbogbo èèyàn ni wọ́n ń júwe rẹ̀ pé ẹni tó ṣe fọkàntán tán eléyìí kún rìsálà rẹ̀ lọ́wọ́ ńgbà tó dé látara yìí pé kí ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ní aburú lọ́kàn gan wọ́n gbé mi torí pé wọ́n mọ̀lẹ́ nìire débi pé àwọn ọ̀tá gan wọ́n wá ń fi nǹkan pamọ́ sí lọ́wọ́ ó ṣe kí mùsùlùmí ṣe ni bí wọn ọba tiẹ̀ ní gbantó gbé dání kí wọ́n yẹra fún àti nígboyà láti ṣàbùrú sí ẹ̀ ìyẹn pàtàkì. ẹ̀kẹta ni pé dídìbò dídì ìbò election bẹ́ẹ̀ láti jà fún bóyá èèyàn fẹ́ di chairman àbí èèyàn tiẹ̀ ń dìbò fún chairman ṣé um, kínní nìyẹn náà ni um, ẹbọ nìyẹn ni àbíbá o. Ah, ẹbọ kọ́. torí mo gbá àwọn àkọ́tún tó dẹ̀ mú ẹ̀rí wá pé dídìbò pé democracy pé wọ́n fi kọ́ sí àwọn yẹ̀wù dì ní. rárá no doubt kò sí yẹn bẹ́ẹ̀ kò sáà fáà tí ó gbà yín wọlé wípé àwọn ọ̀mùtí àwọn oníṣìnà àwọn alágàbàǹgebè kí wọ́n kóra wọn jọ kí wọ́n sọ pé ẹ dìbò fún mi báwọn democracy bí wọ́n ṣe ń ṣe democracy wa yìí dájúdájú ó yapa sí ti Islam gbé wa. àwọn àṣàyàn èèyàn àwọn tí wọ́n yanjú àwọn tá a mọ̀ lálàmọ́ ẹni tí wọ́n fi ìrètí òní fẹ́ kọ́ ọmọlúwàbí òun ó bàjẹ́ ká yàn wọ́n síbẹ̀ láti ṣètò òlú kí ìlú ó lè má bàa dojúrú ọ̀ràn yẹn lélẹ́yìn so ti yé báyìí nísìnyí. ìgbà mi uh, president àbí governor ẹlòmíì máa ń jẹ ó máa ń jẹ christian wọn gbà mí. bẹ́ẹ̀ni tí ó lè yanjú. tí ó lè yanjú tí ẹ bá fẹ́ tí ẹ bá dìbò fún òye ṣé èyàn ti tẹ̀lé kèfèrí báyìí. tí election bá wà. mùsùlùmí tó yanjú ni kéèyàn dìbò fún mùsùlùmí tí ò ní jàǹbá àmánà tí ò ní dàlúrú tí ó fún kèfèrí gan lẹ́tọ̀ọ́ tí ó dẹ̀ ní wá títí ìsìláàmù dànù tí ó jẹ́ aṣojú dáadáa fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tọrọ mọ̀ yìí pé òun ó lè jábọ̀ fọlọ́run ọba kìí ṣe yìí pé kó wá débẹ̀ tán kọ́ máa bá wọn bọ́ odò kọ́ máa bá wọn ṣe ṣàǹkó kọ́ máa bá wọn ṣàwo kọ́ máa bá wọn tẹfá kọ́ máa bá wọn ṣe gbogbo wọn yìí wọ́n ràn wọ́n ràn yìí rárá kọ́ maintain identity rẹ̀ mùsùlùmí lè ní mo wá ṣàtúnṣe ni ó dúró bí dídé báwọn tó ti yé báyìí nìsín náà. salamu alaykum wa rahmatulah. wa rahmatulah salaam tula. àdìsù kan ni mo fẹ́ béèrè nípa ẹ̀ tí wọ́n ní ọlọ́run bá dá anabi adam pé ó dá ní àwòrán ara ẹ̀. àwòrán ara ta ni àwòrán ara ádámù torí àdìsí yẹn ń sọ wípé ọ̀dà aláwòrán ara rẹ̀ pẹ̀lú òòró báyìí àti ìbú báyìí ṣé òòró ọlọ́run ọba ní sọ àlá o bí ó ṣe dáhùn àwòrán rẹ̀ ń tí ń sọ àwòrán ti ádámù gangan ádámù ní rí fàásì hmm. torí ló fi sọ yìí pé pẹ̀lú òòró báyìí pẹ̀lú eh, báyìí ọwọ́ eh. àfikún wípé láti gbàyàn ọmọ àwọn ọmọ àrọ́mọdọ́mọ rẹ̀ òòró wọn ń dínkù sí ń dínkù sí ń dínkù sí ló fi wá di bó ṣe dà lẹ́nìí so hún kìí ṣe ọlọ́mọ bá ní. torí èmi ń wọ pé kó má lọ wá bá ti àwọn kan ní olúwa dá ìlàwọ̀ rárá rẹ̀ àwọn afá kan tu bẹ́ẹ̀ but kò wọlé ah. kò wọlé. ok. sàmúlẹ̀ fún àwọn. sàkàsàlà ń tẹ̀lé àkàrà ọlọ́run tí bàbá ṣe àlékún ìmánì àmì àti wọn. àfa mi kan ló sọ̀rọ̀ kan wá rú mi lójú mo wá fẹ́ wá ìṣe ìjọ tí èmi wà tẹ́lẹ̀ a máa ń tẹ́ bá ń gbọ́ ẹ kò ṣẹbọ kò ṣoògùn ẹ sọ ẹ sì rí i pé àkídà àwọn náà tawhid ni. bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn rò pé so now ó wá ẹnu ọjọ́ mẹ́ta yìí ni mo lọ kí akiri láti pẹ́ díẹ̀ láti gbà tèmi tí ń wá síbi ó wá discover pé àwọn nǹkan kan ti yàtọ̀ bí inú ìgbésí ayé mi kódà ìyàwó mi àjọlọ náà ní orí so mo débà àwọn wọn wo fíìmù kan lọ́wọ́ àwọn ọmọ olórin Islam yẹn wọn ṣe tí a so mo wá àwọn nǹkan kan tó tún ń ṣe pẹ̀lú ẹ̀ èmi wá ń pè wọ́n sákèésí mo ń náà kọ́sà àwọn nǹkan kan tí wọ́n ń ṣe yẹn so ó wá rí i pé dájúdájú bóyá ó ti ń tẹ̀lé àwọn so ó wá ń ṣàlàyé fún mi á ah, ó ní bó ń ṣe ń wò ni mo ti ń tẹ̀lé aládìs àdìs àdìs ó ní kí n ṣọ́ra fún àdìs mo wá ní kí ló ṣẹlẹ̀ ó ní ah, ọ̀rọ̀ yìí kò sọ̀rọ̀ ẹ̀ níwọ̀n náà so ó ní in tó ṣẹlẹ̀ ni pé nígbà ayé ànábi ó ní kódà sọlá àbùsọlá ó ní kò sí tí jẹ́ àdéhùn ó ní àwọn sàábà ó ní kò sí èèyàn kankan tó kọ àdéhùn sílẹ̀ ó ní kódà àwọn tàbíyìn tí wọ́n tẹ̀lé àwọn sàábà àti àwọn tàbíyìn tàbíyìn ó ní kò sí àkọọ́lẹ̀ àdéhùn kankan ó ní lẹ́yìn bóyá tàbí àbàbí five hundred years tí gbogbo àwọn wọn ti lọ tán ó ní àwọn bíi imam maliki abu hanifa náà gbogbo wọn ṣe wá ń dé tí wọn ṣe àkọsílẹ̀ àdé so ó ní yorùbá dẹ̀ sọ pé tí ọ̀rọ̀ òkèèrè ò bá dé kan alẹ́ kan ó ní èyí ló ṣe jẹ́ pé alukoran nìkan nìkan tẹ̀lé so mo wá ń ṣàpèjúwe fún ọ pé ó da irun kíkí sí ọlọ́run ní kákì kò ṣàlàyé bá sì kí nínú koran àlùwàlá ṣíṣe hadith ló ṣàlàyé ẹ̀ fún wa báwo la ṣe lè tẹ̀lé alukoran nìkan tí a dẹ̀ mọ́ bá a ṣe lè kí ó wá ní pé àpèjúwe tó máa ṣe fún ni pé nísìnyí ọmọ tí mo bí wọ́n á rí i pé mò ń kírun lójoojúmọ́ wọ́n á rí i bí mo ṣe ń ṣàlùwàlá ó ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ pàànà bí ṣe ṣe fún wọn àwọn tó ń generations tó ń wá wọn rí bẹ́ẹ̀ ó ní kò ní ìdíkà àkọ́kọ́ kọ́ sí so mi ò ní knowledge láti gbé kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n àdìkún wa. sàlákàlá khair. هذا جرعة هذه جرعة على الباطل eléyìí ni ìgboyà lórí irọ́ audacity in falsehood based on arrogance and compound ignorance kaulun kasib batil atil atil subhanallah inshallah alkarim bó ladíìsì ṣe wáyé ipò wo ni hadíìsì kó nínú ẹ̀sìn islam ìtàsọ̀rọ̀ lé lórí nínú halkọ̀nù tí ìbá ṣe hadith ni àbá ti rí Quran tù bí ìbá ṣe hadith ni àbá ti mọ̀ pé òjíṣẹ́ náà sàṣìlá ọ̀tẹ̀lẹ̀ ọ̀tẹ̀lẹ̀ ó tẹ̀ ẹ̀jì gbèsè ayé hadith ni lọ́lọ́run fi ṣọ́ ẹ̀sìn Islam ló fi jẹ́ wípé àbùkù tó báwọn ẹlẹ́sìn tó kù tí wọ́n ti kọjá lọ ni ò jẹ́ kí ọ̀rọ̀ Islam ó dojúrú títí dìsìn gbogbo ń tà ń ṣe nǹkan báyìí tà ń ṣe a lè ju alẹ́ tọpasẹ̀ rẹ̀ ní ebójìṣẹ́ náà sàlá àṣàlám tí ó fi jẹ́ pé kí ni kò yàtọ̀ sí bó ṣe ṣẹlẹ̀ nípìnlẹ̀ njọ́nà lọ hadith láfi lè máa yùn inshallah alikiri kí là ń pè la hadith kí ni à ń pè ní hadith ẹni tí ò bá gba hadith gbọ́ wallahi lazim kò gbọ́ òjíṣẹ́ náà sàlá àṣàlám gbọ́ ẹni tí ó gbọ́ òjíṣẹ́ náà sàlá àṣàlám kò gbọ́ lọ́wọ́n inshallah alikiri halkot ń bọ̀ ipa ti tó kó nínú ẹ̀sìn Islam àwọn wo ni aládìs bó ni ní àdìsí kíkójọ ṣe ṣẹlẹ̀ inshallah alkarim á sọ̀rọ̀ lórí rẹ̀ ó lè gbàjọ halkọ̀ kan gan lọ àyàbá ni bọ̀dítọ́ pàtàkì tọ́lọ́ mọ́dẹ̀sìn wa ró ntọ́lọ́wọ́n bá fi sọ ẹ̀sìn nu ntí ọlọ́wọ́n bá fi sọ ẹ̀sìn nu ló fi jẹ́ yí pé gbogbo ẹni tó bá yapa sí bọ́rọ̀ tiẹ̀ ṣe dàwọn àtàwọn àjọ rẹ̀ bọ́rọ̀ wọn ṣe é dà náà wọ́n ní àwọn àṣáájú tí wọ́n sọ báwọn nínú ẹ̀sìn tọrọ wọn fi dojúrú tí wọ́n rò ipá àwọn yìí ń ṣe Islam bọ̀ tí wọ́n ti jìnnà sí ti ń jẹ́sìn Islam kọ́lọ́n má jẹ́ ká bá ń kópa nínú rẹ̀ kọ́mọ̀ ṣe tiwa bẹ́ẹ̀ àwọn náà tọ́lọ́n wọn bá tó sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ kọ́lọ́n bá bá dá wọn padà inshallah alkarim a sọ̀rọ̀ yìí kéétí lórí rẹ̀ inshallah naam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وازواجه وذريته كما باركت على ó ṣẹlẹ̀ báyìí náà rí à ń gbọ́ ẹnìkan wọ́n ń pè ní àfa Michael wọ́n ló nígbìyànjú gan èmi àtọmọ ya mi àfa mùrọ̀tẹ́rà Adédòkun àtàwọn ọmọ ya kọ̀ọ̀kan àwa wà lọ arígbìyànjú rẹ̀ gan ó ń gbìyànjú gan ọ wá ń sọ wípé but ibi tó kù sí náà nù kò gba àdìsí gbọ́ kí lè rí rẹ̀ ó ní fábíà ayé àdìsí bá dẹ̀ wúyú mi nù lẹ́yìn kùránù àdìsí wo lẹ́ tó fẹ́ gbàgbọ́ mọ́ <laughs> àwọn adùn ń bẹ́ẹ̀ akọ́kọ́ bá lọ́rọ̀ kásìkò òun ó tó tó ó ní inú òun dùn gan mo ní masha Allah pé àwọn ọmọ àyà tí wọ́n gbẹ́sìn yé báyìí wọ́n wá yọjú sóhun àwọn ọmọ àyè ọmọ ní hmm, hmm. ọ̀nà wa jọra ni ọ̀nà wa papọ̀ ẹ̀yin ti yà ẹ ti wọgbó lọ látara wípé ẹ recognize hadith nǹkan báyìí bó o lè ṣe fẹ́ tu àkírá kí ló sọ ó ní hmm. ó ní ìbẹ̀rù náà ló ṣe òun mo ní bẹ̀rù kí ni ó ní christian lòun tẹ́lẹ̀ òun wá gba islam òun wá oríṣiríṣiríṣi lòun wá fi ń wò wípé nítorí lè safeguard òun tóun ò tún fi ní sọnù ní bóun ṣe sọnù nípìnlẹ̀ kóun ọ̀ya takú sí Kùránì nìkan mo ní àá ọ̀ wá tí mọ̀nà. àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ wọ́n wọ́n wò wípé òdodo la sọ fún ó tí mọ̀nà torí pé kí ni hadith ni ó tu Kùránì ó ní gẹ́gẹ́ bí àpèjúwe lẹ́nu rẹ̀ ó ní níjọ́ náà lọ́hùn níta àmọ́ ni wípé kò sí náfìlà lẹ́yìn asiri ni Aisha bá dé lọ́ba dẹ̀ dé pọ́n lọ́ba ní òjíṣẹ́ lára àsálà ń kí náfìlà lẹ́yìn asiri wọ́n dẹ̀ tún ara àwọn àdìsí kan tó tún takora tó takora àwọn yẹn rárá ó ní ọ̀nà téèyàn gbà tú àdìsí ní bó ṣe jẹ́ pé ọ̀nà dáa gbà tú kùránì wa aṣáájú ẹmọ lẹ́nu àkírá ó fún wa ní nọ́mbà rẹ̀ wípé ká máa pera wa ká máa bára wa sọ̀rọ̀ ìtàbí mú eléra ni pé gbogbo àwọn ẹlẹ́gbẹ́dẹ́ àwọn oníwọ̀nranwọ̀nran yẹn kò sí ọ̀kan nínú wọn tá a ti bá lọ́rọ̀ láti pe àkíyèsí wọn yìí pé igbó ìgbẹ́lẹ̀ ń dẹ òkú ẹ̀ sí lójú ọ̀nà o kó fẹ́ mọ́ sí kan nínú wọn tá a ti bá lọ́rọ̀ ó fún wa nọ́mbà yìí pé a máa a máa bára wa sọ̀rọ̀ a tún fix àsìkò mi gbogbo ìgbà tí mo pè yín ṣe bí ìgbà tó pé wọn ọmọ mi rí ni kò gbé kọ kò tẹ kínní wọn á gbé tọ kọ àkírà ó ti fún wa ní signal nìyẹn yí pé ara yín tá a bọ̀ ń discuss kò bá òun lára mu bó ṣe rí nu Islam lágbára ju wípé kẹ́nìkan sọ wípé báyìí ní ìṣèṣe tèmi lọ bọ́lọ́hún ọba ṣe fẹ́ bó ṣe fi irun òjìṣẹ́ náà ni eyín òun ni ó jẹ́ kí èèyàn má ṣe fẹ́nu ló fi jẹ́ pé kì í ṣe pé kọ́ jẹ́ kọ́ránà sunna nǹkan ó lè sọ pé kọ́ránà sunna kọ́ ìmọ̀ wà nínú ìgbẹ́ kọ́ránà sunna báwọn ẹni ìṣíwájú tọ́lọ́wọ́n ọba lòun gba ẹ̀sìn wọn bí wọ́n ṣe ṣe tó fi jẹ́ pé ń fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì pé wọ́n rí ṣe kí wọ́n tó lọ ń bí èyí ò torí ẹ lè sọ pé kọ́ránà sunna masalan àwọn kan sọ wípé ó wà nínú súnà wípé tá a bá kírun níjàmá ọlọ́lájọ àdákí lọ ṣebí súnà ní lóòótọ́ hadith ni wọ́n wá kí zuri tán wọ́n fẹ́ yan náfúlà ẹ̀yìn zuri wọ́n ní ẹ̀tún jẹ́ akóra wa jọ ẹ̀jẹ̀ àtúnkì torí jamaa ni àbí bẹ́ẹ̀ rahmadẹ ni ìkẹ́ni sójìṣẹ́ ńlá kí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam fáwọn sàbẹ̀ kí bẹ́ẹ̀ kálá alifu kálá wọn ò kí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àgbọ́yé àwọn tí ó sọ wípé wọ́n gba ọ̀rọ̀ àwọn kan gba ọ̀rọ̀ wọ́n ṣeun eyín gan ní jẹ́ hadith tá à ń fi ń tú ọ̀rọ̀ ló fi jẹ́ wípé ọ̀nà wo lọ̀rọ̀ gbà wá ń bẹ nínú kókó ẹ̀sìn wa alisnad mina din fọlọ́ọ̀lá isnad laqala man sha'a ma sha'a bí ìbá ṣe ọlá wípé èyún pàtàkì tí islam dẹ̀ bàbàrà rẹ̀ ẹni tó bá wù ní ọmọ sọ nǹkan tí wọ́n bá ní lágbájá sọ pé òjìṣẹ́ lásán islam sọ báyìí á tọpinpin bọ́rọ̀ yẹn ṣe dé ta ló gbọ́ lọ́dọ̀ lágbájá lọ́dọ̀ lágbájá ìpele ìpele ìpele bíi mẹ́wàá tàbí mẹ́ẹ̀ẹ́dógún tàbógún tàbọ́gbọ̀n yẹn á tírèsì ẹ̀ ẹnì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí wọ́n wá ń dákọ̀ irú èèyàn wo ni ṣókùrọ̀ ni tó bá gidi ṣọ́pọlọ rẹ̀ pé tó ọpọlọ rẹ pé tó ṣé wọ́n rìn wọ̀n rìn sábà wà lọ́rọ̀ rẹ̀ ńgbà kankan wọn àwọn kan ń bẹ ni wọn àwọn bíi Malik Imaamu Malik ẹ̀rù jẹ̀jẹ̀ torí pé gbogbo ń tá a rí tí ń bẹ nínú Bukhari yẹn kìí ṣe pé ń kà nínú tíra o ọ gbogbo ń tá a rí nínú sọyìn eh, Muslim yẹn kìí ṣe pé sínú tíra kà jáde báyìí ọ hà súnani Abi Dawud gbogbo ń tàrí tó kọ yẹn kìí ṣe wípé ẹ tí ò bá wá rí tíra yóò á máa kílò lò rárá ọ̀hà sórí bẹ́ẹ̀ ni ọlọ́run dá wọn bẹ́ẹ̀ ni láti fi ṣe kíni láti fi sọ ẹ̀sìn Islam fún wa torí káwọn tí wọ́n máa sọ wọ́n ran wọn tí wọ́n máa tutukutu báyìí kí wọ́n má bàa dojú ẹ̀sìn rú mọ́ àwọn tí ń bọ̀ lẹ́yìn ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó fi àwọn wọ̀nyí kẹ́ wa tí ò jẹ́ kẹ́sìn ò dojúrú mọ́ wa lọ́wọ́ kò sí nǹkan kan nínú ẹ̀sìn Islam tó yẹ pé tọ́wọ́ bá dá kọ kò ní pilẹ̀ á lè trace rẹ̀ débi wípé wọ́n wá gbé ìmọ̀ kan dìde ìmọ̀ mustalah ìmọ̀ tá a fi tọpinpin bó lọ̀rọ̀ ṣe jẹ́ ọ̀rọ̀ yìí a lè sọ pé lágbájá lágbájá wọ́n bá bọ̀ ókè ọ̀dọ̀dọ̀ lágbájá ẹni ó ti jáde láyé kẹ́ni tó sọ pé òun gbọ̀rọ̀ lọ́rẹ̀ tó dé bó o ní ṣe connect wọ́n ní ọ̀rọ̀ yẹn ti jábútẹ́ wọ́n ní wọ́n wà mú nǹkan tẹ̀ wọn aláwọ̀ mú kọ́tì wọn ni ó ti já ó ti re jẹ lójú ọ̀nà torí pé re jẹun a ní connection torí pé connection ò síhun a ní ọ̀rọ̀ yẹn ẹ̀jẹ̀ agbésẹ́gbẹ̀ kan kò sí èfiṣẹ́ rí bó ṣe tó gbogbo ẹnu tó fi jẹ́ wípé kí ni tí a bá ní ọ̀rọ̀ yìí ọ wà sọ̀híì ní tó túmọ̀ sí ni wípé ẹni tọ́gbà látòkè délẹ̀ àwọn tó rí wọn pé ni àwọn tí wọ́n lẹ́sìn ni àwọn tí wọ́n èé sòpùrọ́ ni àwọn tó jẹ́ wípé kí ni wọ́n dangaji ní gbogbo ọ̀nà kèfèrí gan ọ̀jẹ̀ ní sẹ́ ah àwọn eléyìí dangaji ẹ̀sìn oẹ́sẹ̀sìn àhẹsẹ tàbáhẹ sọ rárá ẹ̀sìn àrídájú ni téèyàn ó rí pé ah nǹkan ìwà lóòótọ́ kọ́lọ́mọba kọ́mọ̀yẹsẹ̀ wa kó lójú ọ̀nà ẹ̀sìn náà kó jẹ́ kọ́fẹ̀sì náà yé wa kó jẹ́ ká lè lò kó kakú pẹ̀lú ẹ̀ kọ́lọ́mọ má dàlú aláyàngbágbájọ́ bíi ndàlkíyàmà asalaamualeykum wa rahmatulah.